Heberu, orí kọkànlá. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ẹ̀rí tí ó dájú nípa àwọn ohun tí a kò rí. Ìgbàgbọ́ ni àwọn àgbà àtijọ́ ní tí wọ́n fi ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ ni ó fi yé wa pé ọ̀rọ̀ ni Ọlọ́run fi dá ayé, tí ó fi jẹ́ pé ohun tí a kò rí ni ó fi ṣẹ̀dá ohun tí a rí. Nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì fi rú ẹbọ tí ó dára ju ti Káínì lọ sí Ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ní ẹ̀rí pé a dá a láre nígbà tí ọlọ́run gba ọrẹ rẹ̀ nípa ìgbàgbọ́ ni ó fi jẹ́ pé bí ó tilẹ̀ ti kú síbẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a fi mú Énọ́kù kúrò ní ayé láì jẹ́ pé ó kú ẹnikẹ́ni kò rí i mọ́ nítorí pé ọlọ́run ti mú un lọ nítorí kí ó tó mú un lọ ìwé mímọ́ sọ nípa rẹ̀ pé ó ṣe ohun tí ó wu ọlọ́run láìsí ìgbàgbọ́ ènìyàn kò lè ṣe ohun tí ó wu ọlọ́run nítorí ẹni tí ó bá wá sọ́dọ̀ ọlọ́run ní láti gbàgbọ́ pé ọlọ́run wà àti pé òun ni ó ń fún àwọn tí ó bá ń wá a ní èrè nípa ìgbàgbọ́ nínú àfikàn ọkọ̀ kan nígbà tí ọlọ́run ti fi àṣírí ohun tí yóò ṣẹlẹ̀ hàn ó fi ọ̀wọ̀ gba iṣẹ́ tí ọlọ́run rán sí i ó sì kan ọkọ̀ fún ìgbàlà ìdílé rẹ̀ nípa ìgbàgbọ́ ó fi ìṣìnà aráyé hàn ó sì ti ipa rẹ̀ di àjogún òdodo. nípa ìgbàgbọ́ ni abrahamu fi gbà nígbà tí ọlọ́run pè é pé kí ó jáde lọ sí ilẹ̀ tí òun ó fún un. ó jáde lọ láì mọ ibi tí ó ń lọ. nípa ìgbàgbọ́ ni ó fi ń gbé ilẹ̀ ìlérí bí àlejò. ó ń gbé inú àgọ́ bí isaki àti jacobu àwọn tí wọn ó jọ jogún ìlérí kan náà. nítorí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ tí ó jẹ́ pé Ọlọ́run ni ó ṣe ètò rẹ̀ tí ó sì kọ́ ọ. nípa ìgbàgbọ́ Ábúráhámù ní agbára láti bímọ bí ó tilẹ̀ jẹ́ pé Sárà yàgàn ó sì ti dàgbà kọjá ọmọ bíbí. Ábúráhámù gbà pé ẹni tí ó ṣèlérí tó gbẹ́kẹ̀lé nítorí èyí láti ọ̀dọ̀ ẹyọ ọkùnrin kan tí ó ti dàgbà títí tí ó ti kú sára ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti jáde wọ́n pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run àti bí iyanrìn etí òkun gbogbo àwọn wọ̀nyí kú nínú ìgbàgbọ́ wọn kò rí ohun tí Ọlọ́run ṣe ìlérí gbà òkèèrè ni wọ́n ti rí i wọ́n sì ń fi ayọ̀ retí rẹ̀ wọ́n jẹ́wọ́ pé àlejò tí ń rékọjá lọ ni àwọn ní ayé àwọn ènìyàn tí ó bá ń sọ̀rọ̀ báyìí fi hàn pé wọ́n ń wá ìlú ti ara wọn bí ó bá jẹ́ pé wọ́n tún ń ronú ti ibi tí wọ́n ti jáde wá wọn ìbá ti wá ààyè láti padà síbẹ̀ ṣùgbọ́n wọ́n ń dàdíyàn fún ìlú tí ó dára ju èyí tí wọ́n ti jáde kúrò lọ tí í ṣe ìlú ti ọ̀run nítorí náà ọlọ́run kò tijú pé kí a pe òun ní ọlọ́run wọn nítorí ó ti ṣe ètò ìlú kan fún wọn nípa ìgbàgbọ́ ni abraham fi isaki rúbọ nígbà tí ọlọ́run dán wò ó fi ààyò ọmọ rẹ̀ rúbọ bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ti ṣe ìlérí fún un nípa rẹ̀ tí ọlọ́run ti sọ fún un pé. láti inú Ísákì ni ìdílé rẹ yóò ti gbilẹ̀. èrò rẹ̀ ni pé ọlọ́run lè tún jí ènìyàn dé nínú òkú nítorí èyí àfi bí ẹni pé ó tún gba ọmọ náà padà láti inú òkú nípa ìgbàgbọ́ ni Ísákì fi súre fún Jákọ́bù àti Ísọ̀ tí ó sì sọ ohun tí yóò ṣẹlẹ̀ sí wọn nígbà tí Jákọ́bù ń kú lọ nípa ìgbàgbọ́ ni ó fi súre fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ Jósẹ́fù ó ń sin Ọlọ́run bí ó ti tẹríba lórí ọ̀pá rẹ̀ nígbà tí ó tó àkókò tí Jósẹ́fù yóò kú nípa ìgbàgbọ́ ni ó fi rántí pé àwọn ọmọ Ísírẹ́lì yóò jáde kúrò ní ilẹ̀ Íjíbítì tí ó sì sọ bí òun ti fẹ́ kí wọ́n ṣe egungun òun nígbà tí wọ́n bí Mósè nípa ìgbàgbọ́ ni àwọn òbí rẹ̀ fi gbé e pamọ́ fún oṣù mẹ́ta nítorí wọ́n rí i pé ọmọ tí ó lẹ́wà ni wọn kò sì bẹ̀rù àṣẹ ọba. nígbà tí Mósè dàgbà tán nípa ìgbàgbọ́ ni ó fi kọ̀ tí kò jẹ́ kí wọ́n pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò ó kúkú yàn láti jìyà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run ju pé kí ó jẹ ìgbádùn ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ lọ ó ka ẹ̀gàn nítorí Mẹ̀sáyà sí ọrọ̀ tí ó tóbi ju gbogbo ìṣúra Íjíbítì lọ nítorí ó ń wo èrè níwájú nípa ìgbàgbọ́ ni ó fi kúrò ní Íjíbítì kò bẹ̀rù ìbínú ọba ó ṣe bí ẹni tí ó rí Ọlọ́run tí a kò lè rí kò sì yẹ̀ kúrò ní ọ̀nà tí ó ti yàn nípa ìgbàgbọ́ ni ó fi ṣe àjọ̀dún ìrékọjá àti ètò láti fi ẹ̀jẹ̀ ra ara ilẹ̀kùn kí áńgẹ́lì tí ń pa àwọn àkọ́bí ọmọ àwọn ará Íjíbítì má bàa fọwọ́ kan ọmọ àwọn ènìyàn Ísírẹ́lì nípa ìgbàgbọ́ ni àwọn ọmọ Ísírẹ́lì fi gba àárín òkun pupa kọjá bí ìgbà tí ènìyàn ń rìn lórí ilẹ̀ gbígbẹ nígbà tí àwọn ará Íjíbítì náà gbìyànjú láti kọjá rírì ni wọ́n rì sínú omi nípa ìgbàgbọ́ ni odi ìlú Jẹ́ríkò fi wó lulẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ Ísírẹ́lì ti yí ká fún ọjọ́ méje nípa ìgbàgbọ́ ni Ráhábù aṣẹ́wó kò fi kú pẹ̀lú àwọn aláìgbàgbọ́ nígbà tí ó ti fi ọ̀yàyà gba àwọn àmì kí ni kí n tún wí ààyè kò sí fún mi láti sọ nípa Gídíónì Báràkì Sámsọ́nì jẹfútà dáfídì Samueli àti àwọn wòlíì nípa ìgbàgbọ́ wọ́n ṣẹ́gun ilẹ̀ àwọn ọba wọ́n ṣiṣẹ́ tí òdodo fi gbilẹ̀ wọ́n rí ìlérí ọlọ́run gbà wọ́n pa kìnìún lẹ́nu mọ́ wọ́n pa iná ńlá wọ́n bọ́ lọ́wọ́ idà a sọ di alágbára nígbà tí wọn kò ní ìlera wọ́n di akọni lójú ogun wọ́n tú àwọn ọmọ ogun ilẹ̀ àjèjì tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá padà sẹ́yìn àwọn obìnrin gba àwọn ènìyàn wọn tí wọ́n ti kú padà lẹ́yìn tí a ti jí wọn dìde kúrò nínú òkú a dá àwọn mìíràn lóró títí wọ́n fi kú wọn kò pé kí a dá wọn sílẹ̀ nítorí kí wọ́n lè gba àjíǹde tí ó dára jùlọ a fi àwọn mìíràn ṣẹ̀sín wọ́n fi kòbókò na àwọn mìíràn a fi ẹ̀wọ̀n dè àwọn mìíràn a sọ àwọn mìíràn sẹ́wọ̀n a sọ àwọn mìíràn lókùúta a fi ayùn rẹ́ àwọn mìíràn sí méjì a fi idà pa àwọn mìíràn àwọn mìíràn ń rìn kiri wọ́n wọ awọ àgùntàn àti awọ ewúrẹ́ nínú ìṣẹ́ àti ìpọ́njú àti ìnira wọ́n dára jù kí wọ́n wà nínú ayé lọ wọ́n ń dá rìn kiri nínú aṣálẹ̀ níbi tí ènìyàn kì í gbé lórí òkè nínú ihò inú òkúta àti ihò inú ilẹ̀. gbogbo àwọn wọ̀nyí ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò rí ohun tí ọlọ́run ti ṣe ìlérí gbà nítorí pé àwa ni ọlọ́run ní lọ́kàn tí ó fi ṣe ètò tí ó dára jùlọ pé kí àwa àti àwọn lè jọ rí ẹ̀kún ìbùkún gbà.